من شروع مسائل الجاهلية شافعوا مسائل الجاهلية محمد بن عبد الوهاب شافعوا علي بن فوزان بن عبد الله الفوزان ششروه بسم الله تنبا فما يا واتي يا فاي بسم فو بوين الله أمنا رفقه bìsí àti ìwọ̀n sí ní tàwọn ẹ̀lẹ̀ ní ó kéré jù kárí fífì tààmù fún bọ́ra yìí kárípa ní mà lọ́wọ́ rọ̀ lẹ́kún kálukú mú lọ wọ́n kálukú mú lọ dáadáa káná nǹkan wọ́n kó sànú kó sànú wa kọlọ̀bà fún ọlá sí akọlọ̀mọ́ sára ẹ̀sẹ̀ nìkan kan tiwa náà ọlá Qur'an al-Karim ọlá Fatiha ẹ̀kọ́ tí yá bẹ̀rẹ̀ láàárọ̀ yóò náà ni mẹ́sàn-án ti sáà á gbàgbọ́n ní à ìkọlùmọ́ 109 إنه مسائل الجاهلية إسلام الجاهلية ẹgbẹ́ àwọn àfáàn kí lè fún wa tó wà lè mẹ́kọ̀ọ́ sí wà wọ́n ká mẹ́kọ̀ọ́ sí wọn àwọn àtàkà ń bẹ tí wọ́n sí láì jà ìléyà tí islam lé tí islam farama àwọn àtàkà ń bẹ tí islam lé tí islam kọ̀ fún wa láti fi pa àjùmọ̀ sí àwọn pé alájọ́ àwọn tó wà ní alájọ́ ọ̀gbọ́n gba rẹ̀ lọ́gọ̀ nǹkan kan mẹ́rin lára wọn ọlọ́run ọba lọ́bọ̀ hakimu alim gbogbo ọgbọ́n tọ́lọ́run ọba ni gbogbo ìmọ̀ tọ́lọ́run ọba ni tọ́lọ́run ọba lọ́dà òun lọ́dà nítorí wọn kọ̀ dà kọ̀ nù kó bíbélì yáyì tó ń bá òye ó di yé wa. تكذيب لباب ما أخبرت به الرسل أما wọ́n máa ń pe àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀bà nírọ́ nígbà wọn tó mú wa wọ́n máa ń pè nírọ́ takdhibihim bi ba'd ma akhbarat bihi rusul ìròyìn táwọn tí ọlọ́wọ́ bá gbé lọ́wọ́ òun ní rọ́bì المسألة التاسعة بعد المئة أخاني أقوال موان 09 تكذيب ببعض ما أخبرت به الرسل من أن يوم القيامة ìmọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run nírọ́ nípa àwọn àròyìn fẹ́ràn ọba fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run ọba ọjọ́ ògbìyà kẹ́yàrá kàmá fi kọ́ọ̀lì أولئك الذين كفروا بآيات الله ولقائه قل أولئك الذين كفروا بآيات الله آيات ربهم أولئك الذين كفروا بآيات ربهم ولقائه àwọn náà làwọn tí wọ́n ya aláìgbàgbọ́ sí àwọn àmì ọlọ́run tí wọ́n sì gbọ́ fáwọn pàdé ọlọ́run ọba wọn àpá àlùkẹ́ máa ń bẹ̀. kìfèrí taari àbí mùsùlùmí méjèèjì tí wọ́n bá bá ti kú akú náà nù kò sí nǹkan kan tí ń jẹ́rìí kankan kò ní tí bá ti ká pèsè láyé ní ma dúnìyà tó àmúnu wọ sàràbù ọmọ náà mú wọn yìí àfúrátà àgbà fàlà dúnìyà sàràbù bí ayé òjò kankan jẹ kankan mú lọ kankan súnmọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ súnmọ́ wa. wọ́n ti mẹ́ kí lára gba ọdún mọ́sálá yìí náà كله تيواني ومنها تكذيب بقوله يعني هو أقول مالك يوم الدين ọjọ́ kan bẹ̀rẹ̀ jẹ́ pé gbogbo ìjọba owó ọlọ́run ni ó wà gbogbo ẹni tí president ni ni ni ni ni gbogbo àwọn gbogbo wa bẹ́ẹ̀ kúnyẹ̀ pé nímọ̀ múlùkù yọ̀ ọ́ ta ló ní ìjọba ọjọ́ òní ń kálukọ́ dàkọ̀rọ̀ ọmọ níláàrí wáhìí lè kọ̀ ọ́ ọlọ́run ọba nìkan alwáhìí alkahar ọba tuntun rẹ̀ ọba rẹ̀ tún bẹ́ẹ̀ ń kálukọ́ ọ̀rọ̀ fẹsẹ̀ rẹ̀ yánà ìkọ́lé lábẹ́ òfin wọlá kúlá wọlá ṣàfáà wọ́n yóò sí ewu mẹ́ẹ̀ àwọn oníkiri fún oníkiri kan kọ́nà fún oníkiri kan ìdánpẹ̀ lówó àbẹ́wò kí fún ẹ lówó kò fún mi lọ́jà àbí kí n fún kankan fún ẹ kọ́nà fún mi ìdánpẹ̀ lówó yẹn níjẹ́ ẹ kò ní sí ẹ mbẹ́ ẹni ẹ kò ní gbà kankan lọ́wọ́ ẹnìkan kan ayé ni ọlọ́run tó ká fún ògbà lóhùn kánásìkò wa kánámà wa kásìkò náà ọba ọlọ́run yẹ fìtàn wálẹ̀ sàn láyé ìfìtàn wálẹ̀ sàn láyé kẹyàmù kí wọ́n máa kẹ́ yẹn kò sí títà mẹ́ wọlá kúlá náà mo mọ́lágbájá ọ̀rẹ́ mi ààyò mi ni ẹ̀rẹ̀ habib olùfẹ́yàn mi khalil ààyò yìí ó tún bá ju ìfẹ́ lọ wọlá ṣafáà ẹnìkan sì ní sípì àwọn kìfìrí jọ́nà oye ìfọwọ́lọ́nà wọlùbọ́ọ̀lùmú wọlùkàfìrí náà ó mú bọ́ọ̀lùmú àwọn kìfìrí àwọn náà wọ́n sábà ti mi ara wọn àwọn afáà ní ọlọ́run yọ wá gan-an sọ́mọ̀ sọ pé wọ́n zọ limú náà ó mọ̀rọ̀ káfíràn ni àwọn alábòsí náà làwọn kèfèrí torí wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àyè máa sábòsí láàrin ọkọ sí ìyàwó ni láàrin ìyàwó sọ́kọ ni láàrin wọn sí ìgbàanì ọmọ ìlà zarik láàrin ọ̀rẹ́ tọ̀rẹ́ ni ọmọ ènìyàn náà ti àwọn ọlọ́run ni wọ́n káfíràn náà ó mọ̀rọ̀ zọ limú àwọn kèfèrí àwọn alábòsí tí mo ní rí ẹjí pẹ̀lú ọjọ́ اللهم بأنبي أثبت وجل كترابا وقوله إلا من شهد بالحق قوم يعلمون أما تقول يشكى أما تقول لا من كير سلام فاني كري الله سبحانه وتعالى أفكي أما في تفسير القرآن تفسير طبعني قصير هنا حاجة يا بيت كنت nínú àwọn tí wọ́n wà lábẹ́ gbòógì jọ̀mí àlùkíyàmà làwọn tó ń nífẹ̀ẹ́ ara wọn tuntun náà ọba ayé ẹ̀kọ́ yìí kí wọ́n yọ tako wa wọn ni a ní ọ̀rọ̀ òbí ti àǹfààní ó di ha ọ̀rọ̀ òbí ti àǹfààní alẹ́ àwọn ọ̀rọ̀ ni àyìnà mọ̀hábó náà ti là àwọn tó ń nífẹ̀ẹ́ ara wọn tuntun náà ọba kí wọ́n ti ẹ̀ tó kó là ẹgbẹ̀gbẹ̀ habib kò tó gíní tó khalil khalil ayoganu orí kò sí habib olùfẹ́yìí ó di wa níjọ yẹn àwọn tí wọ́n á nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n ti ẹ̀ tún tayò wọ́n sì ra àwọn àǹfààní náà pé àwọn tó nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ yẹn yóò sì wọ́n láǹfààní ní ìmọ̀ ìrọ̀kẹ́ àmà wọ́n ní wọ̀lá àkúlà títí kọ̀ọ̀nà kọ̀tàkọ̀rọ̀ àwọn wọ́n sọ pé ìpàkà ni pé àwọn tí ìfẹ́ rẹ̀ wọ́n sọ pé ilẹ̀ mọ̀nsẹ́ ìdẹ̀bẹ̀ hàkà àwọn tí ó gbọ́lá ilẹ̀ làgbọ́ ìfẹ́ rẹ̀ wọ́n sọ pé láǹfààní yẹn wọ́n yà àlàmì kò sọ́ ọmọ kò gbọ́kẹ́ sọ pé láìlẹ̀ làlẹ́ قدوة من قارئ هم يعلمون العلم المنافي للجهل وهم يعلمون ومن قال إلى الله حباكهم إلى شره أفعيل ويرويه منهم من يكفر باليوم الآخر جملة منهم أرامة وقبال كامة وقبال كامة وما تكون فاندجمائك ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ẹbí yẹn báyìí gbogbo àwọn oníṣẹ́ ẹbí yẹn mo bọ̀ fáwọn ìṣẹ́ àmà bẹ̀rẹ̀ aláyà dúnú ọláyà àná ọmọ bíi òfin mo bọ̀ fáwọn ìṣẹ́ àmà bẹ̀rẹ̀ à àwọn oníṣẹ́ ẹwọ nàìjíríà wà látàn ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí kẹ́ pé lọ́tún ló sì gbogbo yẹn kan yìí Buhari is honest ìtùkú mọ́ ẹ̀ lábẹ́ àlè kọ́ mọ́ ẹ̀ lábẹ́ àlè kọ́ àwọn tí wọ́n jọ lògbà nù sójà táwọn náà rí chance yìí tí wọ́n lóbó ṣe lòwú mọ̀ kábà máa báyìí kó lè máa ròyìn kó sì máa ròyìn àwọn náà báyìí ó rí wa wọ́n wádìí wọ́n wádìí wọ́n wádìí láti rí táwọn arí ayẹ ọlọ́run fún wa rí ọlọ́run bò láti rí ọmọ sábà wà náà láti rí láti rí ọ̀sẹ̀ àlọ́ fọ́ọ̀mù ènìyàn mọ̀ nígbà kó wọ́n níbi tó kù sí àmọ́ still ọlọ́run bò láti rí tí wọ́n wájú rẹ̀ wọ́n wájú gan láti tún àti rẹ̀ àmọ́ náà àwọn kan náà tí a ti tẹ̀ àbíjú òkùtì gan tí wọ́n balẹ̀ jẹ́ ó lè ọlá fún wọn mọ̀pá owó ọjọ́ òní ń bọ̀ wá a tó ń bèèrè ọjọ́ pé yóò mọ̀ sàrà ẹ̀ la omi kò wọ́tí wọlé àná gbogbo tú àmì ènìyàn ní agbára kankan ọ̀rẹ́ ní اللهم رسول الله مذهب ولا تري اللهم لا يدعو كيام لا مسر رواتنا وامن رواتنا فقالوا إيا إلا آياتنا الدنيا أما كثيرين نقول إيا إلا آياتنا لفا كثيرين من جال كيامة إنه ترى عندي من يؤمن باليوم الآخر أرمي يدبع ذلك من به ولكن يجحد بعض الأمور التي تكون فيها أما انفع سين فانفع إذا ما العمل كانت تسعى جناه أن يجحد بحساب فدي وفيش بيه به وكسبهم بيه أو وزن أعمال دي الصمامة شاري كاما من ثقلت موازينه هو في عيشة راضية أما من وخفت موازينه وأمه هاوية ما أدراك ما هي نار عامية موضع أو جنة أو نار kuma ba kuwa ajin nan bai zafi nan bai wani umman ya faru bai jamurin jumla ta na gudu wa kudbe wa ku tsarki wa fara kyamani wani man ya faru ba da ma ya kone fi a kuma gudu wa ba an kan kuka nuna ta cikin bai kallabi ya faru ba da kallabi ya faru bai kulle ẹni tó bá yára ìgbàgbọ́ pẹ̀lú ọ̀kà kan bí ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀ bí abágbọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà ni kò sí حنبه لأنه يؤمن ببعض الكتاب ويكفر ببعض سبحان الله وانضفاك كتاب وانضفاك قليل قال تعالى قل أل أنبئكم بأخسرين أملا تنفرني سؤره تنفرني يؤروي كانوا توقفوا جبايوا بوسنوا جلايوا وقفوا الذين ضل سعيهم في آيات الدنيا àwọn jẹ́ pé gbogbo wàhálà tó fi láyé alùlọ́já sí gbogbo wàhálà alùlọ́ gbogbo wọn láyé alùlọ́já sí àwọn yàgbọ́nà àná yòsìnúnà súnà à wọ́n lè fà ń ṣe rí ọmọdé gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn bídà nà àwọn bídà ìmọ̀síwàhálà ìmọ̀síwàhálà ìmọ̀síwàhálà ọ̀dọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bí وبلقائه وبلقائهم آيات ربهم وبآيات ربهم وبلقائه وجدان كبيرون ثالثة أعمالهم إشوان بعد بيدي أما بس الجنة كمسان بيدي أما ما صفوا حمد الله عم بيانا الله فحمد أعمال فلا نقيم لهم يوم القيامة وزنا إسلام ذكر كان نسو إن القيامة قلت سنة كفيت تنو إسلامه كان من امل من امل عملا ليس عليه امرنا به فهو الرد الله اكبر من اهل في امرنا ما لك به هو هو الرد من يخسر بالعذاب يكذب بالعذاب انا ما بقى كما بقى ما بقى فوق سيسيو ما بقى سيسيو ما بقى سيسيو كما في قول مالك يوم الدين وبا قبل جهزه فالدين هنا هو الاثابه الدين لا أجوع السيرو أنون السيرو ويكذبون به وانا بعضا بجزاء على الأعمال وانا قال لهم سنقلكم من سنتم أسنتم أسنتم جاس دادا قلبا دادا با قالوا يا أيها الذين آمنوا ما بني قولوا أنفقوا مما رزقناكم ما ننتعك لفني العافية ni owó ni ìmà ni agbára gbogbo ní náà fún kálukú akẹ́kọ̀ọ́ náà ní nkábílẹ̀ ayé àti ayé omi nì síwájú tọ́jú kan tó dé lábẹ́ òfin tí sì kárí náà mbẹ́ wàlá kúlà tí sì ọ̀rẹ́ mú lẹ́mbẹ́ àbí wàlá ṣàfáà wàhálà yọmú ọwọ́ yọmú bíi nínú nínú nkábílẹ̀ ayé àti ayé omi lábẹ́ òfin kò sí kárí náà mbẹ́ wàlá kúlà kò sí ọ̀rẹ́ mú lẹ́mbẹ́ wàlá ṣàfáà والكافرون هم الظالمون أما كفري أنواع سبس براما مفنين في عام مسلمي موسي كيما كل لو بي بفما فقاعة عم ما إلى ذلك أمزا سمو من يرابا يا لم يكن معك عمل الصالح يوم القيامة إن طبعا يوم القيامة سون نشاري كلها وطبعا بدنا يوم القيامة فإنه لا حدث لك في ذلك اليوم yìí kò sí ọ̀nà kan kò sọ́mọ́ kan tó fẹ́ dájú lọ ẹgbẹ́ ìgbàgbà jọ́nà kò sí ọ̀fẹ́dúdú àmàlà dùbà á kò sì ní rí àwọn ìṣẹ̀lẹ̀ tó fẹ́ tà ẹ̀sẹ̀rẹ̀ bí ẹ̀sẹ̀rẹ̀ ha kàmá ẹ̀sẹ̀rẹ̀ ìsánù àwa ìṣù dúnyà tọ́ọ̀tà tọ́ra débí ni mo ti máa ń ra àwọn bùkátà rẹ̀ láyé tó níbi wọlá kúlù lá kò sí ọ̀rẹ́ mọ̀lẹ̀ فإذا لم تجد أحدا يبيع لك في الدنيا تقونيني كذلك قلت فلاي يمكن أن تكون لك صديق تعب به إليه طبعا طبعا قرأي قول يولي تصل صدور لي شوفه ليوتيك مما عنده شوفه دواني ولا ولي شو باني لكن لا توجد خلة يوم القيامة وليولك تشوفه لك يوم القيامة ودي لن ينفعك أهل أن يكون استيلا فلنك ولو كان صديقك قل ابن قريم لرمي ولكن ربما يشفع لك أهل أموس كتكلك وسكي سكارة توسط لك كما في الدنيا بيبلج ولاي وهذا عين غير موجود يوم القيامة لينا كنت تجيش على القيامة ولا شفاعة إذا انقطعت عنك كل وسائل يوم القيامة إذا انقطعت إذا يوصل كنت قطف وتبونا فأتى عنك كل وسائل يبونا سوف يقول الدنيا كله قبضة المكب أو قبامه ليس لك حلا أو لبنك إلا إذا كان معك عمل الصالح مثل الله جل يكون شيري قدمته لنفسك توفي في الأسفار وأعظم ذلك èyí tó tóbi jù mú kí ẹ máa ti sọ tó yẹ rẹ wọn ni àtàwọ̀rẹ́dẹ́ olóyìn mọ́lọ́hàn kan wọ́n sàlámà tó nínú shirk wọ́n sì là ọbọ̀ wọ́fẹ̀ nìkún ní ẹbọ olùdarí ká ta'ala wala yamliku alladhina yad'una min dunihi shafa'a àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́wọ́ báyẹn wọn ò ní sí pẹ̀lú náà illa man shahida bil haqq ẹni tó ní sí pẹ̀lú náà ìgbà tó bá ṣe ni

لا يكفي كذا كنت أقول لكم يعني كنت أقول لا إله لا هل لابد ثلاثني أن يعلم معناها قوم سماري وذلك وهم يعلمون مسلم قال أي العلم المناسب للجهل لا يكفي مجرد اللفظ من غير صعب بمعنى يقولوا يا ناس أخنا لا إله لا لا يجبوا بغير صعب بمعنى لا يجبوا لا يكفي اللفظ ومعرفتكم معنا بدون عمل lẹ́yìn náà kó a tún wá wí lórí ahán kọ́ ọmọ súnmọ́ rẹ̀ kò sí tó ìdí náà àmà láti ṣẹ́kù ìwé ṣe mọ̀kútọ̀dá àwọn tó kọ́ sínú ọ̀nà ẹlmọ wọ sílẹ̀ tó lè àmà torí ìmà ọ̀nà tí ìmà ń dà lọ́tí iṣẹ́ ni ọ̀yà yẹkùn náà lè ẹlmọ àmà lọ́nà yẹn sọ́rọ̀ ilà ìlọ́lọ́ tí wàá ti kò sí sí pẹ̀lú ìmà rẹ̀ kí ẹ bá ní ìmà ìṣòfin ṣe láìlẹ́ lára kò ní ti ní àǹfààní ọlọ́ọ̀bá ń bẹ̀ sánú wa nígbàtí láìlẹ́ ìṣọ́lábà láìtọ́ kìyàmà assalamu alaikum warahmatullahi wabarakatuh tó bismillah assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum assalam warahmatullahi wabarakatuh àmì àti gbogbo wa náà

haram ni gbígbé pé ìtúwà wùwá láàmà ṣe bí àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni a máa tẹ̀lé ní gbogbo ìgbà ọlọ́run ló ṣe léwọ̀ pé gómìn ní obìnrin gbọ́dọ̀ fẹ́ ẹni tí èsì mùsùlùmí tí obìnrin mùsùlùmí tó wá ní ìtúkú wọn lọ́kọ́ olùgbé bíi christian àbáṣeré àmú àtọ́ọ̀lù ó gbìyànjú àti máa bẹ́ lọ́wọ́ bá fún ọ̀rọ̀ kọfẹ́ ara ọ̀ ọ̀láì tí wá fi christian yẹn lẹ̀ tí ò bá tẹ̀lé christian yẹn wọ́n lè bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò fún ní ọkọ̀ alábẹ́rẹ́kà tó jẹ́ mùsùlùmí tí bá wo alukur'an alákùnrin ní súra tá n kiri tó mumtahina aya number ten nínú ẹ̀ sọlọ́láhùn náà hìlù láhùn ọ̀pọ̀ àwọn obìnrin mùsùlùmí obìnrin wọn ò tọ́ sáwọn tí ó ti mùsùlùmí lọ́kùnrin wọ̀lá hùn yẹ ìlúnà làhùn náà bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kèfèrí tí àbígbé ti mùsùlùmí wọn ò tọ́ sáwọn mùsùlùmí ilé àṣẹ ọlọ́wọ́ bá ní subhanahu wa ta'ala inú sọ́dá pẹ̀lú ní mùsùlùmí ó rí torí síta bẹ́ẹ̀ wọ̀láhì wọ́lẹ̀ dúró tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó fún ní ọkọ̀ alágbàrúkà kò sí ibi bẹ́ẹ̀ ọlọ́run tẹ́sí rẹ̀ wò ni kuma wa sai da aisha radiyallahu anha ó ní ẹnìkan ò ní fi kankan lẹ́yìn tuntun náà bá alọ́ ní kí ní ọ̀dà lọ́wọ́ sílẹ̀ kankan náà fún mi ti dájú bẹ́ẹ̀ lọ nǹkan yẹn náà ní Quran sixty Quran sixty verse ten ní bíkà kan yẹn toro sísá bẹ́ẹ̀ ó sì sòrò lẹ́yìn náà mùsùlùmí dáadáa gbọ́dọ̀ lọ sí ìyàwó rẹ̀ náà tí yẹn bá lọ bí àwọn òfurufú máa abúlé wọn ṣe nìyẹn lẹ́yìn náà yẹn gbọ́dọ̀ tó dé ìyàwó ìyàn lọ pé ìfòkùn ẹbí ó di látọ́ àtẹlmàkàlókì ìmẹ́sìtẹ̀lẹ̀kàlìkì àtùpá rẹ̀ tẹ̀lé àṣẹ pé à àjẹ́ ìyàn tí kí abí mẹ́bàjẹ́ kí má jẹ́bàjẹ́ ká máa kẹ́ náà bá ara ò ó di wà à ń bẹ̀rù bá bẹ́ kó má lọ síbẹ̀ kó dẹ̀ gbà fún ìyàwó ẹ̀kọ́ lọ síbẹ̀ ákàndà ọ̀yẹ́ kó gbà fún obìnrin yẹn láti fẹ́ Christian pẹ̀lú àyà Kùránì àkàyè fún mi kẹsìlá la fún mi kọ̀ọ̀kan ọláyà tó tẹ̀ àmà náà nígbà mi yẹn tàbí àwọn yẹn mú kí mi yẹn sí ìfòkúpọ̀ lẹ̀ àwọn pàdé lọ kọ́ jèrè kọ́ wọn kó sànù wa ni àfáàtú wa lọ bẹ̀rẹ̀ yìí máa sọ pé pẹ́ẹ́pẹ́ Solomon yé ni Suleman yọjọ ọmọdé lónìí wọ́n sọ lóko túláàtì ń jọ yẹn àwọn yẹn ju bẹ̀rẹ̀ náà lọ ọmọ yẹn lábẹ́ rẹ̀ àwọn akéwìn wọ́n yẹ ó máa fẹ́ bẹ̀rẹ̀ ogún yìí làwọn èèyàn ti sọ fún wa pé ọmọbìnrin yìí ìyàwó yìí kò sí ìsìláàmù ó náà ló ń gba ìsìláàmù rọ́ọ̀bì alúwọ̀n pé wọ́n kò sí ìsìláàmù ṣọ́ ní mùsùlùmù a sì gba ìjáàbù rẹ̀ kalẹ̀ yìí ó gba ìjáàbù rẹ̀ kalẹ̀ ju ti ìyálé rẹ̀ tó jẹ́ mùsùlùmí asúlán lọ àti ìjáàbù rọ́ nínú fún wa. wọ́n tàwa pé tán ó lè bímọ méjì ìdá àtàkù kan àìkan wá rèébi ọ̀rọ̀ yẹn nínú àwọn ẹbí akọ ìdíkù yẹn lọ́k gbogbo ọ̀rọ̀ táfẹ́ pé ó táfẹ́ pé nǹkan mi kẹ́tùbù ọ̀rọ̀ àwọn ọmọ obìnrin ní ti òun ọmọ bòmíbòmí nígbè ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ní ti òun bóò làwọn ọmọ yẹn sì ń dìtú tí yẹ bí oṣù káàmù kó náà wọ́n ni o láti tàwọn ọmọ yẹn yẹ láyé ìjẹ́mọ́ta kama ta da aliri ọlọ́run kàjẹ ọ̀rọ̀ àwọn ọmọ yìí ní sùn wọ́n ni wọ́n lọ lé kí wọ́n lọ lé kí ọlọ́ lé kí wọ́n lé kí wọ́n kọ́ ọkọ́ sí ọ̀gá sí islam wọ́n ti mú ní sílé kí wọ́n kàn án lẹ́gbẹ̀ẹ́ lé wọn gbọ́ wọ́n ti dá pẹ̀lẹ́ ó ní òun fi dá lórí pé àwọn ọmọ yìí ò kù ní kú ní islam ìwọ ń ń tí wọ́n bá àti wọ́n pé ìjáàbù rẹ̀ kàn rí bá ó ní pípé nìyí kí ló bá pè wọ́n dáhùn kọ́ni tó wo ọ̀rọ̀ christian fẹ́ ọkùnrin yẹn fẹ́ christian ọlọ́gbà láyà mú lòun onílàárí o ó lòun á tó ń bèèrè kí christian ọkùnrin christian ọkùnrin afẹ́ mùsùlùmí obìnrin kọ́nà jẹ́ tẹ́lẹ̀ ìwọ̀ pẹ̀lú nọ́ọ̀sì kúrò àti àgbọ̀ yìí ó di yẹwà wallahu ta'ala a'lam náà wa alaikum salam. sọ̀rọ̀ christian ọ̀sẹ̀ christian àti ọ̀sẹ̀ ìjọba kúrò ojú ọjọ́ ìsàlẹ̀ wọn bẹ̀rẹ̀ wọn fẹ́ kíkẹ́ èyí rẹ̀ sọ fún kíkọ́ gbà wọ́n adé tí òbí wọn ní láyé ẹ̀sẹ̀ ọmọ ìfún ọlọ́mọ ìjọba fún ìlú kíkẹ́ rẹ̀ kíkọ́ ni. ara o ọgá wuli kòkòrò kọ́ ọmọ náà ọmọ rẹ̀ ni ọ̀rọ̀ yorùbá ni ìyàwó lè yẹn lè kọ ọkọ lè yẹn lè kọ yẹn lè kọ́ mọ̀ ọmọdé máa jẹ. ẹ̀hẹ́ ń dúró sí i nìyẹn. àwọn ìbínú ìjà fọ́kàn kọ́ lọ́mọ ọ̀gá ìṣẹ́ dáadáa ah, ìyá ìyá pẹ̀lú ọmọ ẹ̀ ìyá pé ìyá dìdí wá yanjú ara tó kọ́ bá wọn náà nù tí ìyá àti bàbá wa ti kọ́ lórí ọmọ ó di wàhálà máa dára náà nù ọlọ́wọ́ bá kó kó sànù wa àmọ́ ẹgbẹ́ kò lè jẹ́ ọmọ ẹlòmíì òye yìí bá kọ́ àwọn olè olè lòdì àwọn yìí nígbà kọ́kọ́ olè olùkọ́jú ọkọ̀ àlè wí àwọn ọmọ ọkọ̀ ìjọba ẹlòmí ọmọ ẹlòmí ọmọ ẹjẹ àwọn bí èsì bá sọ̀rọ̀ yẹn wọ́n yàrá báyìí kọ́dà àmọ́ tó wá lé gbẹ́bẹ̀ kan wọ́n ti bá ń tẹ̀sí lẹ́nu bá sọ̀rọ̀ òfin máa ti gba bẹ́lẹ̀ ọba wọ́n lè ti ní ọkàn rẹ̀ ìfún wa pé gbogbo àlámà rí àwọn ọlọ́run lọ́wà yá mu kàlíbà kòlóòb sẹ́bìt kòlóòbánà àlàbíìnì ọlọ́ba ti ń darí ẹ̀mí mẹ́ta jẹ́ fún mi wà lórí ẹ̀sìn rẹ̀ ní jọ̀hún jọ̀hún bọ̀ twenty years ago fẹ́ pé one the one in early twenty phd ní islam kẹlẹ́gbẹ́gbẹ́ dọ́kítọ́rù fulan dọ́kítọ́rù fulan ní àwọn sílẹ̀ kìíní ní islam kí àkómọ̀ ṣe ọwọ́n àwọn pílíọ̀ inú jẹ́ pòfẹ́sọ̀ àwọn mùsùlùmí náà wà bọ̀ ẹ̀yẹ kọ̀ọ̀kan ni àwọn ní bọ́lá àyẹ̀bọ̀ twenty five years ago ńlọrin wọ́n gba muslim twenty phd ọba the christian àbúrò àti wọ́n ka koran dúró tiẹ̀ ká àbílù píìsì ó dàbí ìlànà tí wọ́n tí wọ́n tó bẹ́ẹ̀ píìsì ó dà fọ́lọ́ di kẹsẹ̀ wọ́n ka koran dúró tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọba dúró tiẹ̀ ọlọ́wọ́ ọba mi ọba àgbàgbé bí bá àlákà ikọ̀ wọ́n mọ̀ ń bọ̀ ọlọ́wọ́ ọba ọ̀yá ló bí ọgbọ́n ọdún wọ́n láàyè ní àìlú kíkú díẹ̀ gbogbo àwọn aláṣẹ ń bá sọ̀rọ̀ tó kó sí bẹ́ẹ̀ tó kọ̀mọ̀ gbọ́ wọ́n máa lọ bí ìrere tí wọ́n tó máa ti ẹgbẹ́ jáǹtì mi wọ́n ti wọ́n lọ tó ń pẹ̀lú obìnrin kan lọ́jọ́ ojókòó obìnrin kéde yorùbá ní bí àwọn bẹ́ńdẹ̀ kankan yẹn nù wọ́n bá ní nínú kí agbára yẹn jésù kankan á sọ fún yín nìsín obìnrin kan ẹ̀rí kò lè sọ̀rọ̀ láti jọ́ yìí ní sìn nípa èèyàn gbáwá yìí ó ti ní sọ̀rọ̀ ó obìnrin obìnrin wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lóbìnrin bá dìde bá lọ dédé platform yẹn bá jésù gan tó bá fẹ́ pariwo títẹ̀ láti sẹ́rí ní ìsìn ẹwọ́ gbóhùn ti lálẹ́ tó àtẹ́bí ni ọgbọ́n kẹfọ́ yọ wíni ọkàn kan pọ́n pọ́n kó wa sì kiri yẹ lọ́dún yìí ní ọlọ́pàá lọ sí ìjókòó yẹn ìjókòó lọ́dọ̀ ọmọ yẹn náà bá kíkẹ́ à congratulations o ní ọ̀dọ́ rẹ̀ kí àwọn àtúntò ní bóun ti rẹ̀ sí ọ ní kí ọ ti rẹ̀ sí ọ wọ́n ní mo gbọ́ wọ́n ní òun lè sọ̀rọ̀ pọ̀ twenty nine ọ̀rọ̀ náà ni máa fún gbọ́dọ̀ àwọn pásítọ̀ yìí nìyẹn ọ̀rọ̀ máa pọ̀ kẹ́kọ̀ọ́ tó wù wọ́n ní wọ́n ah, kiri wá lọ ní ọgbà gbọ́ pé wọ́n kàn gbọ́ wọn kó máa fi pílè lọ bí òun òkú wọn kàn ló mu jẹ́ àlejò láàrin bí wọ́n fi pe òun òun kẹ́kọ̀ọ́ tó wù ní ah, ah, gbọ́dọ̀ àlejò ní àfáàgbọ́n pọ̀ nù bá ṣùgbọ́n láti wọ́n bí bẹ́ẹ̀ fún àrẹ̀ bí Eh, àdúrà gbọ́n ní ti wà bọ̀ twelve years ó di yẹn so mi ò fara mọ́ kó bínú sí completely láyìn bẹ́ẹ̀ ìyá àwọn tó ń bínú sí wọ́n fi hàn pé nítorí àwọn kò sáwọn lọ́rùn bẹ́ẹ̀ àwọn kan ló mọ̀ bá a sọ̀rọ̀ ìjọbajà èyí ọ̀nà àmì náà tó ń gbà yìí o ìjọbajà èyí èyí àmọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ojú táwọn ọmọ bá ti ṣe kó máa dáwà lọ́dọ̀ rẹ̀ ó di wa ọlọ́ọ̀bà àdúrà náà láti máa ṣe ìlú gbìyànjú ọlọ́wọ́ bá fún ọmọ ìlà sọ wọ́n á lókù sọ. ọlọ́wọ́ bá kó sọ̀rọ̀ wọ́n láyé kó kí ọmọ. ọlọ́wọ́ bá fún ọmọ ìtàlá kò ní yá ayé lẹ́yìn náà àmọ́nù. إذا جاءتكم إذا جاءكم مؤمنات كما مؤمنين مؤمنة لبنان تبعوا مهاجرات وسيجرى انتهنوهن تتسفوا طبعا تكريمتي وكنت ما كنت تكريمها الدرجة قسم بها إسلام هم وين فانتهنوهن على الله أعلم بإيمانهن أنا بلما في إيمانهن فإذا علمتمهن مؤمنات تتسفوا مؤمنات فلا ترجعوهن إلا الكفار أما الدعوة تعدد عن كفر قال الكلام ما أقرأ لا هن حل لهم أو بالمؤمنين وكانوا في المسلمين مستثمر ولا هم يحلون لهن هونا أو كثيرين وكانوا مسلمين بني راتوا ما أنفقوا أو كثير ما جنوا لهم اسملوا اسملوا ويسموا قرافون ولا جناح عليكم أن تنكروهن إذا أتيتموهن وجوكم يجب أن gbogbo àwọn àṣírí bí èsì níyàwó méjì nípa ìta akọ fíríkà ọlọ́run pẹ̀sẹ̀ yìí o òní gbàmìjì ẹ̀yìn náà ìyàwó kan ẹgbẹ́ ẹgbẹ́ ìfà gbàmìjì yìí ti mọ̀ ní pẹ́ gbàmìjì yìí nìkan náà nípa. aa ah, nọ nọ nọ nọ nọ nọ ayé sílá ayé sílá fún wa. naam ó di àjọyọ̀ wọn ó ní kòkó lájọ náà aleikum ìsìgbà ìfún yín àǹtẹ̀kẹ̀ òhun nà fẹ́ fẹ́ wọn. إذا أتيتموهن أجورهن هذه اسمها ثلاثة وكما لا تمسكوا بإسلام القرافر حين الذي أمام مواقف لي يوما أنت يقول لهم أسألوا ما أنفقوا ما أنفقت أن أدري بين أن لا عبدنا في الإسلام بل يسألوا ما أنفقوا حاولوا تبيرين دعونا أن نلولي يا ذلكم حكم الله إلا جلوبا يحكم بينكم jọlọ ìwòlúlọ́wọ́ aléìmù hakim ọlọ́wọ́ ọba náà ni obo onímọ̀ jùlọ ọba ọlọ́gbọ́n jùlọ ó di wà túbà bí ọ̀rọ̀ kò sàrò wà ní kúmù sílá ọmọ tí wọ́n ní ìṣòro ní ìṣòro ní ọgbọ̀n ẹ̀ṣẹ̀ ó sì rẹ̀ lórí ìṣòro ní mọ́ta kuma wani da zai zama abin da yi ne amma kuma ba abin da kuma sai yi da yi ne ne ba ta yi ne wani da zai zama abin da ba zai yi kuma sai yi ne ẹsẹ̀ lágbàá ni bójú ìmú ni wọn fúláàsì fòsùkùsáàtì ni wọn fòsùkù ni wọn àwọn olórí bú ni wọn wọn kọ lọ bọ lọ́wọ́ bá gbọmù ni ọmọ ọ̀hún ni mú jẹ́ ìmú ni wọn kò sí yìí wọ́n lè ọ̀rọ̀ mi gbé ọ̀rọ̀ sí ìjọba ìdí ìgbà yìí pé wọ́n lè wékèsè káfíìn ni wọ́n káfíìn lọ́wọ́ ìgbà yìí wọ́n lè lẹ́bí náà káfọ́rù mí àmì kìtàbí káfọ́rù lẹ́bí bí wọ́n sọ fún oúnjẹ kan ní àbíjò ní ara wọn síbi bíkì ní ẹrù fàáyí àti bíkì ẹrù fàáyí wọ́n fà ní lọ báyìí lọ wọ́n fà tó bá ti wáàzí ọ̀bọ̀dọ̀ sọ̀rọ̀ ẹ̀gẹ́rẹ́sì kìrìtìrìtì kìrìtìrìtì ọ̀bọ̀dọ̀ sọ̀rọ̀ ẹ̀gẹ́rẹ́sì mùsùlùmí wọn náwó ẹ̀sìn ìgbẹ́mọ̀ ọkùnrin náà yẹ pé ẹ̀hẹ́n ní ẹni àgbọ̀dọ̀ sọ̀rọ̀ against christianity àmọ́ kírísì bá gbọ́dọ̀ mọ̀ sí wá àti pé ìnàlẹ́dínà kálú ìnàlá kálkúrà ìnàlẹ́dínà kálú ìnàlá tààlẹ́sọ̀ sọ̀rọ̀ àti àwọn tó ń pe mẹ́ta lọ́kàn ìfèrí ni wọ́n kírísì náà pé mò ń bá wí ìsìnkú òfin fún mi di sínú wọ́n yà lóṣẹ̀ mi wọ́n ò lóṣẹ̀ fún mi wà nínú ilé máàsì wọ́n sọ pé كفر الذين قالوا ان الله هو المسيح عيسى بن مريم àwọn tó wọ́n pè yíṣẹ́ ọmọ mọ́ríàmù ní ọlọ́run bá kẹfẹ́ ni wọ́n ẹjọ́ sì kúrán lè mi tí máa fún ni wọ́n kà lóṣù wọ́n lè fún mi sí ìdìsí àbí tó kọ́ mítì yẹn àbíká pọ̀sí fún ìdìbò àmì nàkà. ẹyẹ wo àwọn kan bẹ mọ wọn tóbi sí ìjókòó kan ní Zakaria something Zakaria Presidio Church wà ní Interfaith má pè wá síbẹ̀ mi lọ kópa ìwé wọn rọ̀ ẹ́ sọ́pọ̀ bá ní kí awa lọ́lọ́ represent rẹ̀ awa lọ́ wà lọ ọwọ́ adé ní wọ́n fi mi lábọ̀ pé ìtúdù òun ni pé James èyí tí wọ́n tẹ̀lé náà eh, lórí ènìyàn lọ́kàn àwọn kan ó sọ pé ìfẹ́ làwọn ni eh, ọlọ́run gan alẹ́ kìtàbù lọ́kàn ọ̀nù Koran nǹkan nǹkan máa sọ kí wọ́n pè ọ ní arúnà arúnà kí wọ́n kẹfẹ́ ní làwọn ọ̀láìkì àwọn àwọn èsì kẹfẹ́ ọlọ́run náà kọ̀ wọ́n kẹfẹ́ ní wọ́n kò sẹ́ńtẹ́lì sọ̀rọ̀ yẹn náà ah, mo ní ọlọ́run náà ló ti yẹ lọ tó bá ní ẹ̀rọ bá ti yẹ mẹ́lẹ́ kí wọ́n bá lọ́wọ́ bẹ́rẹ̀ yìí kí wọ́n kò sẹ́ńtẹ́lì ní ọlọ́run bá mi ní lẹ́lẹ́lẹ́ kẹfẹ́ rú mí kàtúmọ̀ lọ́bìnà kánú inú láàá sáàlùsù sàládà àwọn tí wọ́n kúrò ní mẹ́ta lọ́kàn kìtìrí ni wọ́n làkàdúrà wọ́n dájúdájú kàtúmọ̀ lọ́bìnà kánú inú láàá wọ́n ní Isa bin Maryam àwọn tó ṣe Yésù fún ma Maryam ní ọlọ́run kìtìrí ni wọ́n. wọ́n fún mi kíkà máa pé àwọn tí wọ́n fún wọn máa mú wọlé máa jẹ kó ọ̀rẹ́ àbúrò lọ́sibà pẹ̀lú ìlú mi fún ọmọ ọmọ ó di ìdè lónìí ara mùsùlùmí nìkan jẹ wa a máa fi nàìjíríà no ọ̀rọ̀ yìí ké àwọn ọ̀dẹ̀ ní wọn ò kí ẹ̀ wọn ò kí ẹ̀ mọ́ brazilian bọ́ọ̀sì bọ́ọ̀kì mọ́ lọ sí kù ní ẹ̀rọ bẹ̀rẹ̀ sí ti wá pray hundred times a day if you don't have Jesus in your your life you are going to hell in the hell fire ọlọ́gbọ́n sáfúlẹ̀ tí wọ́n dúró mi mú tíra kọ́lọ́mù kàtàkì báyìí mo tẹ́ náà náà dọ̀ mí ó fẹ́ mọ́ lórí ọ̀dọ̀ ìfẹ́ ẹ̀ ọmọ tó yọ ọjọ́ tó kí ní wúlò fáwọn èèyàn tó tó fi owó wọnú ẹ̀ ń dọ̀mí òṣèlú àyè pàṣẹ yóò rìndò rẹ̀ bí àti yóò gbèmí láti ní ọkọ rẹ̀ yóò sọ pé nìkan kí ẹ fẹ́ wá sáyà whether you pray or not child whether the mark in your face is more than that <laughs> gbẹ̀lẹ̀ àwọn èèyàn wá fún agbára. ọ̀gbẹ́ni gbígbọ́ báyìí bá wí yìí na the mark in your face, is more than no Jesus the blood of Jesus kíga ìdálò ìdálò ọdún yìí wọ́n wọ́n dáa wàhálà yọkà bẹ̀rẹ̀ àwọn báyìí àwọn ní àwọn tàbí wọ́n dáwọn sọ yẹn kò sí dáwọn sọ yẹn kò sí ní tíra wọn ó di wa sọmọdé rí mi wallahu ta'ala àlẹ àwọn afáà yẹn wọn ń dábúrú lẹ wọn ń dábúrú lẹ wọn ń dábúrú lẹ bí wọn náà bá kó sáà wa ayọ̀ clear ya àwọn náà àwọn obìnrin nígbà ẹ̀kọ́ ilé wí fún yìí ó wà nínú àwọn tó gbẹ̀rẹ̀ one of the last sura sukura sukura ni gbogbo àwọn òfìfà ń bẹ kò sí ẹtùmọ̀ nátàkà nù ẹ̀ lọ́sùkò nù ẹ̀ gbogbo ẹ̀ òfìfà tuntun tó wọlé ni ọlọ́run bá sọ̀rọ̀ bá gbé al-yawma lónìí owó lẹ́kùn tó yìí báyìí àti àwọn tó dáa tó dáa ní halal fún yín ọ̀tọ̀ àwọn ọmọ nílẹ̀ bí náà ó tó kìtàlì àtúndì àwọn tá a fún tíra ayé yahuda ti lè fẹ́ra hìlù lẹ́kùn àti ìkàfọyín àtàmà tó àmùkù mùhìnnù lahùn àti oúnjẹ tí náà ní àtúkà wọn náà kọlẹ̀ wọn mọ̀ ọ̀sán náà dín nílẹ̀ mọ̀mìnà àwọn obìnrin tí wọ́n kúrò àwọn lẹ́nu wọ́n kúrò àwọn dúkùn mọ́sí jìnnà nínú àwọn mọ̀mìnì àti wọ́n lọ́dọ̀ fún yín wọn mọ̀ sí náà àwọn fún yín pẹ̀sẹ̀ wọn àwọn obìnrin wọn mọ̀mìnà bẹ́ẹ̀ ní ẹ̀mọ́ mi nìyí nínú àwọn mọ̀mìnì ní ẹ̀mọ́ mi náà nínú àwọn mọ́mì náà lóbìnrin àtẹ́lẹ̀ tó fún jáde fẹ́ẹ́ mùsùlùmí adélébọ̀ ọkọ̀ rẹ̀ mọ́fì náà ni adélébọ̀ ni ìṣẹ́ ìṣẹ́ àgbẹ̀ láì kọ̀fẹ́ ó di wọlmọ̀sẹ̀ náà àtàwọn obìnrin náà alìkìtà ìtọ́jọ fún yín obìnrin náà والمؤمنات المحسنات قل والمسلمات من الذين اوتوا الكتاب من قبلكم اذا اتيتموهن اجورهن محسنين غير مسافر ده ده فعلا كما بقى في البناء قل ايه الناس كوانوي قل ايه انت كمان الناس كوانوي ليه مسلمي اكوين كنفاد ọlọ́run kò bá fún yìí ọba mọ́kà ọlọ sí saudi arabia ọlọ sí amẹ́ríkà ọba àwọn kọ́ba amẹ́ríkà àwọn ọmọ sàwọ́dì àwọn tó bá wọn jẹ́ nù wọ́n rẹ̀ gan wọ́n fi conference wọ́n ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sí àbòsí wọ́n lábùsí wọn làwọn sí wọ́n ní ẹgbà kí mùsùlùmí ọkùnrin kọ́ fẹ́ kírísítẹ́nì obìnrin àmọ́ ẹgbà kí kírísítẹ́nì ọkùnrin kí mùsùlùmí obìnrin oníbí ẹ̀yìn ìgbẹ́bẹ́ wà ní pé àwa gba ànẹ́bí tí ló ń gbà gbọ́gbọ́ ẹ̀mẹ́bi ti kíkọ́ obìnrin ló ń gbàgbọ́ àgbàgbọ́ àní gbẹnu àtẹ́lù àní bu tìrìkọ́ lágbára lórí obìnrin yẹn àwọn ọ̀gá mi léwu káwọn máa bú ànẹ́bí rẹ̀ àní tirẹ̀ amẹ́yìn ẹ̀ẹ́dà ànẹ́bí ti wá gbọ́ bádábára lọ ẹ̀dùnmọ̀ bú ànẹ́bí wa ẹ̀ máa bára ọmọ wa nínú yẹ kó jẹ̀rẹ̀ wọ́n nù ó di ẹ̀sìn ìgbàlẹ́bí ti wá gbọ́ ó di àjùkọ́ bẹ́ẹ̀ fẹ́ àwọn ọmọ wa mo sọ àwọn mùsùlùmí pé kó mi bí kílíọ̀mù àti mbọ́ àlẹ́bí sísàm tó ó tó bẹ́ẹ̀ rọ mùsùlùmí kó bukọ́ àlẹ́bí ìta kó bú jésù ìtò bẹ́ẹ̀ kó bú jésù kó lè yọ kó màgbé sísàm ó di mo ti lọ nìyí àmọ́ ọ̀sìn náà ti ní alẹ́ lẹ́bí náà àwọn obìnrin nínú àwọn yahood àbí nàìjíríà lè fẹ́ àmọ́ àwọn ò lè fẹ́ kò sí kẹsàn kẹsàn lè ní koran pé àwọn yahood ẹkùnrin wọn lè fẹ́ mọ́ kò sí bí ìlànà ẹwọn ẹbí wọn náà ni ẹbí wọn náà ni maaleykum salaam dula. Thank you. ìyẹn dàgbà tí wọ́n wọ́jà ìyẹn ní ọ̀gbìn àmọ́ láìpẹ́ ìyẹn wá padà wọ́n ní ìlú àmọ́ wọ́n wà ní ẹ̀kúnṣe wọ́n lọ sí ń lọ sàkàlà tó àwọn ọmọ rẹ̀ yẹn náà ní kó wọn lọ sí ní ìsìlám ní kó wọn lọ ní ìsìlám àmọ́ wà ní ẹ̀kúnṣe báwọn ìlànà ń lọ. ìná jọ ṣe ọba ìsìlámù rẹ̀ jẹ́ ìfẹ́ kí mùsùlùmí obìnrin kọ́ bá kírísítà kò sọ́ di tí wàá di kristian kò fún di kristian kí náà kiri mọ nílùú ẹ̀mọ́ yẹn lọ́la rẹ̀ àmọ́ kò sí ìyí láàrin wọn ìyí náà jọ́ ìṣòwò sí àbúkà gómìn rẹ̀ mọ̀ wòlò bàbá yẹn ọlọ́wọ́ kó bá a sílẹ̀ àdàbọ̀ bàbá yẹn báyẹn kọ́ wa láwọn ẹ̀kọ́ tó jiná mọ́nà tó wáyé pé sáré tó ń kọ́ àríwá àwòsíyè ìjọ kọ́ àríwá sí yẹn ìdí ńlá kan wà ń bẹ̀ abẹ́ igi kọ́ mọ́ sùn tẹ̀mílẹ̀ lóye gbèjìlá gbogbo bẹ̀rẹ̀ mínísítà àwọn mínísítà tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mínísítà kọ́tẹ̀. mọ́lá wa ní àwọn ọmọ àti wọn àti sílẹ̀ àwọn so máìkì lásìkò àyè máa ń rúgi yẹ bẹ́ẹ̀ gé ohun tí kò máa rí náà yẹ àwọn tó máa ti tì sí fáwọn mínísítà. àwọn ti mínísítà àwọn ti tẹ̀sí lọ́wọ́ ní ìyàwó búbà wọ́n gbé mọ́ ẹ̀ ní búbà kírísítẹ̀nì ìgbà wa wọn lò fún gba islam ìyàwó mínísítà ni ẹni kíkẹ́ lóbìnrin yẹn kíkẹ́ ní ọkọ rẹ̀ nánà wa ni àwọn fẹ́ gba islam ọkọ rẹ̀ ńkọ́ lónìí wọn gba islam àmọ́ yóò dá kókó wa gba islam tó wọ́n wá sí gbọ́ yìí tó máa gbọ́ ní orí tí òdodo ní islam nánà wa fún mi lẹ́yìn kálínà wọ́n náà tó bí mi wá lọ làwọn wọ́n wá ń jókòó bá bí èrè pé àmàlà ẹni ṣé ọ yẹ kí ọmọ ẹgbẹ́ ìyàwó kristi náà kọlẹ̀ àmọ́ aburú méjì bẹ̀rẹ̀ aburú zina àti aburú kúfọ̀ ọkọ máa ṣe zina kó fi kú ọgbà àjò kó fi kúfọ̀ kú lọ orí zina ìfàmù lọ́kọ̀ yẹn kó nàgbò islam àwọn tí wọ́n gba islam ọyọ kó nàgbò islam tí bá ní kí ọkọ̀ ọ̀rọ̀ ìsìn ni wọ̀nyí ìlú ayé kìlẹ̀ bùrọ̀ bàbá mi di wọn lọ́pọ̀ ní wọ́n ìyàwó kan ní ní ẹnìkan kan ní yóò ní fẹ́yàwó kejì táwọn ìyàwó yìí ni wọ́n ń kọ̀ǹtò yìí wọ́n ti sọ fún mẹ́rin tuntun fún wa nígbà náà gbọ̀dákọ̀ wọ́n bìí gbọ̀dákọ̀ ìlàyé tìlò ní sọ́bà àwọn mínísítà ti ẹ̀yìn wọ̀nyí àwọn ìyàwó yìí ni wọ́n ń kọ̀ǹtò yìí ni wọ́n nígbà kẹfẹ́ ìyàwó kejì ìyàwó mínísítà rẹ̀ ọba kọ́ o àti ní rẹ́dí mi di bayatin dé ọ̀fẹ́ kò ní ọ̀fẹ́ mi kọ́ máa ṣe zina kó fi kú ọ̀dà ju kọ́ kú ju fèrè wí kú lọ. nínú àwọn ọ̀nà ọba nǹkan kú kò jìnnà ọkọ̀ yẹn sàláìsì gbogbo àwọn ọmọ yẹn obìnrin fún àwọn ọkọ̀ àti Islam bàbá máa gbọ́ búbà búbà búbà àwọn búbà búbà dáńgọ́ yẹn gbọ́ ọmọ bàbá yẹn gbogbo kan àti Mùsùlùmí. ó di so obìnrin wà ń lé Christian aburú báyìí àmọ́ ìṣìdámọ́dámọ́ ọmọ bá Islam rẹ̀ ọkọ̀ mọ́kànlú àgbò ìsìlámù àmọ́ kò sí igi láàrin wọn ó yẹ kí wọ́n ọlọ́run kò kún ọ̀tọ́ sí wọn ó di wallahu ta'ala a'lam náà. Alaikum salaam. Ó sọ pé àwọn tó ń tìkọ̀ láìpẹ́ lórí ìtẹ̀lé wọn pé kánú tẹ́lẹ̀ nípa láwọn ọ̀dọ́ ọ̀fọ́ ní ọ̀fọ́lọ́ ọmọbìnrin náà lọ ọ̀pọ̀lọpọ̀ gbáàrú pé àwọn ọ̀dọ́ náà pé káwọn ọkùnrin wà láìsí láti orí méjì ní ọ́fíìsì àwọn mẹ́ta pépé lọ́dún sílẹ̀ fún ọkọ̀ ẹni ẹni ti gbò sọ̀rọ̀ àwọn àwọn fífẹ́ àwọn náà ti nígbà tí lẹ́sìn ọ̀rọ̀ ẹ̀ fún pé ìṣẹ́ ní ti fún pé wọ́n rò pé wọ́n láì jẹ́ nǹkan kan tó kúrò wọ́n tó wájú láti àgbẹ̀ ìbáṣe tó kàn fún fún un kí nǹkan yẹn ń ṣe nǹkan tí ó tí ó ṣe ẹ́sì ìjà àwọn ìpínlẹ̀ ẹ̀sìn ọdún gbẹ́ mẹ́ka ó lè kí ẹran sáyé ẹran sára tó ń jẹ́ káàmọ́ àwọn ìdílé gbé kẹ́kọ̀ọ́ mọ́ ti kún rẹ̀ kí ni pé ó bóyá ọtọmátìkà ní wọ́n ti ń rántí àwọn ọmọ mẹ́ta àwọn tàbí láti ní àwọn mẹ́ta kó wà nínú hòtẹ́ẹ̀lì wa the place of ghana bá ní ìtàn náà ká dé ní sáà fàlọ́bọ̀ nínú place ìkan wá jòkó sí ìlú láti sọ̀rọ̀ yìí tó pé tọ́lá délé àti mímìíràn ìjà ìlú ti ká àti ìgbéyàwó ti máa ń fi ọmọ nípa nípa tàbí lóbẹ́ ilé ìgbà ọdún àgàtọ̀rọ̀ ìwà ilẹ̀ ìgbà tọ́lọ̀ ó lè ní kojú kó tó tó lọ́dún kan fọ́ ọ̀gá àwọn kristian àmúṣọ pé ló pa ilé àwọn ọ̀dọ̀ rẹ̀ kristian. kúrò ní ilé bóyá àìsí wa gbé dára fún ọkùnrin tó yá fún àwọn kárí wọn lè. tó bá rí àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin kan sí hajj àwọn ọmọbìnrin many of them ọ̀rọ̀ kọ́ bá wọn wá kó mọ̀ sí kó báyìí nǹkan òní òní mẹ́fà tó ń tó ń tó ń ní ọkọ̀ mùsùlùmí fẹ́ tí mo sọ kúbà yìí ọ̀dà ìrọ̀jọ́ rẹ̀ rìn ìrọ̀lẹ́ mẹ́rin kọ kéré kàkàbírù ní ilé ẹ̀rìnjẹ̀ múra múra abdulkir ìrọ̀lẹ́ múra nàìjíríà sáyẹn nípa ọ̀dọ́mí nìkan yàtọ̀ lórí lóko. aláwọ̀ wọ́n ní òsì dáadáa. ọ̀rẹ́ rẹ̀ ní òsì dáadáa mọ̀tòlí mọ̀tòlí jẹ́ náà ń gọ́ mọ̀tòlí jẹ́ náà mọ̀tòlí jẹ́ náà ń gọ́. kàló lè bá a sọ̀rọ̀ rẹ̀ tó ẹgbẹ́ yìí lu àdìsí àwọn afẹ́ àkàfọ́ mi ma wọ́n ń gbé ìgbàlú lọ́kọ̀ fẹ́ àwọn kejì tó wà ní kò. ẹlẹ́gùn àwọn agbẹ́rún bá ìbádílẹ̀ Ibrahim yìí fẹ́ sí ọ bó wa mọ́ní àwọn kẹ̀mí ìfẹ́ kó máa dásọ̀rọ̀ fífa. mo ní ọ̀rọ̀ bá ìbádílẹ̀ ọ̀rọ̀ bá ìbádílẹ̀ ọ̀rọ̀ oníyàwó méjì ọ̀tọ̀ oníyàwó kẹ̀mí ìfẹ́ kẹta ọgbọ́rọ̀ mi ní fáìn àmọ́ ọ̀rọ̀ oníyàwó ni o àwọn oníyàwó kan ó máa dá ó máa máa dùn fún ìyàwó yẹn ẹgbẹ́ lọ sí àdìgbò tọ àwọn ọmọbìnrin kékeré wọ́n ti hajj wọ́lá ẹ̀kú mọ̀ọ́sùn ẹ̀kú mọ̀ọ́sùn ẹ̀kú mọ̀ọ́sùn sábúrú mẹ́rin tó bá sábúrú ìṣẹ̀lẹ̀ sábúrú mẹ́rin fi hàn kọ́ sí ẹ̀sìn káì aburú ìṣẹ̀lẹ̀ sábàjú lọ àwọn kristian àsìkò tí wà yìí wọ́n máa ń máa máa dẹ wọ́n sí àwọn ọmọ mùsùlùmí káàgbélé yìí pọ̀ṣùṣù kristian pé mùsùlùmí yìí ń lọ yìí ọyọ ọjọ́wájú rẹ̀ ó pride ọmọ mi kọ́ lọ sí lọ́yà bọ́ọ̀nù yẹ Bookman ọmọ bàbá ìbò lọ sáàbù lógúnmọ̀ṣọ́ lọ sáàbù lógúnmọ̀ṣọ́ nígbà tó parí lọ tó parí lọ tó kú lọ sùkú sáàbù lógúnmọ̀ṣọ́ so tẹ́ḿbà tí wọ́n á mú lọ kristian kan ní yóò ní tẹ́ḿbà yẹn kò sí náà ṣe kókè lukman fẹ́ ọmọ òun òun gan ní ti ọmọ rẹ̀ sí lukman àbàṣọ ọmọ nígbà wo nígbà wo ó lè dé láti tẹ̀ wáyà òfin bí àbọ̀mọ́ gbígbọ́n wọn pẹ́ ní ọmọ ní nǹkan kan pẹ̀lú ọmọ kíbẹ̀ láti gbogbo gan gómìnà tó wà lẹ́yìn wa tọ́ta ń jẹ́ mùsùlùmí gan àtàwọn ọmọ ọgá wa gan àwọn aṣọ gbogbo ìyàwó kíbẹ̀ lọ. tẹ̀lé náà ní kọ́ náà ni àwọn àtúntẹ̀ láti pé kí mùsùlùmí ọkùnrin má fi kíbẹ̀ obìnrin àtúbẹ̀ àmọ́ kọ́ ẹ̀ka máa encourage níbo ní àwọn náà ní títà kan òyìnbó ni ọmọ germany àwọn ọmọ ìmọ̀ ọjà lẹ́kọ̀ọ̀kan Muhammad ẹ̀rí tọ́gbà báyìí bí ìbò wà lórí ọbẹ̀ yìí Mariam Mariam lápọ̀dà sọ obìnrin eight years ló fẹ́ràn tó lọ́la yìí sá ọgbà Islam àti sọ́ọ̀bù Islam ẹ̀sùn pọ̀ àgbà Islam náà sọ́kùnrin ah! Islam yà á yí báyìí wọ́n ti gba Islam àbóhùn tí wọ́n á kú tẹ́ kó tó gba Islam àwọn tó lé ti fi yé ọgbà Islam fi yẹjọ ọlọ́ọ̀ ti kú yìí láàrin àwọn tí sáà wà nígbà yìí ọ̀dọ́ rẹ̀ ni wọ́n máa lọ ní ilé ìwọ̀n láti máa ṣe tàlíìmù ilé ìwọ̀n láti máa ṣe tàlíìmù mo rántí béèrè kẹfọ́ béèrè lọ́ọ̀ mi nígbà kan sọ pé èbó là máa fi ṣe tàlíìmù mọ́tò wá ń sọ ìgbóná pé yaani yaani mọ́tò pé yaani yaani sí lọ́wọ́ mi ní sheikh suleiman tí wọ́n jẹ́ mílíọ̀nù bíi àní ní olùkọ́ tó dé lọ nìyẹn wọ́n lọ sí èmi yìí mọ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ yẹn bí àní tí mo ń oh, I mean it means it means ó di very good muslim very good muslim àwọn fún christian tó fẹ́ràn fún láàyè ìtakùn gba islam àárín ọlọ́ọ̀bà ni àmọ́ tí wọ́n di pé ẹ̀fúra pé wọ́n ń jẹ wọ́n sí wọn ni ẹ̀fúra sí ìfúnpá wa kan wà lórí àfúnpá mẹ́rin òun ìfúnni àbọ̀dé ẹ̀fẹ́ kristi àbọ̀dé ẹ̀fẹ́ kristi àbọ̀dé wa ń ṣe ìsìlámù rẹ̀ kristi náà ń ṣe ìsìlámù rẹ̀ kristi náà ń ṣe ìsìlámù náà gba àgbà ìsìlámù àti kò yé lọ church kíkẹ́ ọba develop inú àti kíkà nínú ọwọ́ aṣọ sí tuntun ọ̀lọ́ ọ̀gbọ̀gbá mi ó máa ń sunkún yọ̀kà wọ́n bí ọkọ rẹ̀ pé títí ìgbà fún mi màmá mi ní ọkọ̀ báyìí lọ́kà fún mi lómi omi ní ibi sọ́kọ náà kó máa kó máa lọ bọ́ọ̀lù kó máa lọ kó máa lọ ìwà ní pọ́ńtì ní ara o àbá tíkẹ́tì àwọn ọmọ obìnrin nìkan kọ́ máa wá sí ọ̀dọ̀ àwọn akọ́kọ̀ọ́ rẹ pàdé ọjọ́ bá lè gbà fún mi ọkọ mi ó ń tèmi gankan ọkọ náà bá lọ pẹ̀lú ògùn ọ náà bá sọ wọn dáná àti ọkọ ẹmu wọn níbi kìtìrì títà rẹ àgbájá burú òwúrọ̀ àyẹ ó ti wá kọ́ lọ pàtẹ́jì pàtẹ́jì ní kọ́lá sí ẹjọ́ ajá burú òwúrọ̀ àyẹ wọn á kọ́ lọ sílé ó ọmọ ọdún tó lè kí wọn kọ báwọn ní bí flat wọn lò ó ní ibi veranda báyìí wọn gbé bẹ̀rẹ̀ síbẹ̀ wọn bá tẹ ẹ wọn kíun wọn gírì bọ̀dá rẹ̀ gẹ́ni wọn bọ̀ wá ló wá rí títí lọ ní ẹni forí délẹ̀ ń bẹ̀ wọn. títà ẹ̀rọ wà ní òjá ń pè bọ̀dá <laughs> ẹ̀yin náà ń sọ pé ta forí délẹ̀ ń bẹ̀ wọn bí àná ibi ti bí ní kò mẹ alẹ́ jẹ́ ìlànà kò mẹ olówó hòtẹ́ẹ̀lì kan sùn ní kò mẹ ni àwọn wa wọ wọ̀dá yẹn láàyè oye ní kẹwàá lẹ́yìn mi kan kò ní nítorí mi gbọ́ sí ọ̀rọ̀ yẹn ni àwọn ọmọ òkùnàgbà òun ṣe òkùnàgbà ìṣẹ́ àgbàdà àmọ́ inú ló ń ìyàwó òun bí àgbọ̀ kéde rẹ̀ bí ọlọ́pàá ìyàwó ẹ̀ sí lọ bí inú òun ti kóòlù ọkùnrin wa gbé ah ìdúnmọ́ àgbà ní ibà ibẹ̀ ibà ní ojú ọ̀nà wọn pé ó ti sẹ́ni ó di ìwà wọn bá ń ròyìn fọ́ọ̀mù yẹn àwọn méjì ń pèsè ìdíwọ́n fún ara àwọn mẹ́rin àbárí ọmọ ogun ṣe nínú ìyọ́nà ọmọ sọ̀wá nù ọmọ bá ní ká fáìn wà lọ́kì ìkẹ́ fáìn ọmọ ìyá náà jàrájì sára àwọn yìí ó gbọ́ àwọn ọmọ rẹ̀ ìṣẹ́ àwọn ṣe gbọ́ àtàkùnrin wọn àtàkùnrin wọn mọ́sí Islam ìdíyàgbẹ́ gómìnà àwọn Yusuf àti Ibrahim kẹmi ò rí àmọ́ àti Fatima òun wà ń kánú tiẹ̀ ìṣòro àkàn kánú wọ́n kọ́ ní kí wọ́n ń gánà tiẹ̀ Muhammad ó máa wájà rẹ̀ kọ̀ọ̀kan ó ní àwọn ó ní àwọn jùsí German ọmọ ọmọ German lọ́mọ wọn yìí ó ní citizenship German ó ní eh, eh, wọn tó mọ́ fáwọn tiẹ̀ pé chọ́ọ̀ṣì eh, chọ́ọ̀ṣì làwọn máa fi máa á sí ní àwọn ará south south gbọ́ngàn ó ní Hausa church náà ń gbọ́n sí how do you enjoy your worship no piano no tears <laughs> kò sí piano nínú eh, church yìí kò sí àwọn àga gbọ́dọ̀ sí eh, ní ẹ̀jọ́ ìkíní obìnrin onímọ̀ bá wọn sí ẹ̀yìn mọ̀ bá wọn ibi ẹ̀yẹ ni bí lọ nìyẹn lọ́mọ sọ wà nù lọ́mọ sọ wà nù. Wa alaikum salaam.

àmọ́ wọ́n á lọ ṣe àgbélẹ̀ ìlà nàbà bí mọ̀ nàbà bí ọ̀rẹ́ lọ́wọ́ ọmọbìnrin ìjọba jọ kì í. ààrẹ mọ̀ tẹ́lẹ̀ yóò darẹ̀. àbúgbà yìí. ẹ̀sìn ńlá ni ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀sìn ńlá ni ọ̀rọ̀ àmọ́ kúfùrù ni ìdá kan wáyé àyọ́ kan àmọ́ òdó ni ọ̀gá ń sáàrò bí ní ọkọ rẹ̀ àmọ́ kíkẹ́ nìyá yẹn ó bí àwọn méjì àwọn mẹ́fà kíkẹ́ náà sí ọyọ kan péré Islam ọmọbìnrin ẹ̀ka kan Islam òun ni ò fẹ́ nínú àwọn ọmọ yẹn gbọ́n yókù yẹn Amẹ́ríkà London ni wọ́n gbé. àwọn ọmọbìnrin tí dẹ́mọ̀ sùpìlì kan lọ́fẹ́ nìkan kéèké òun náà lówó olówó náà àmọ́ kò ní owó bí àwọn ti àwọn yẹn ni òun yóò máa tóbi ìyá yẹn gan-an òun máa tóbi ìyá yẹn gan-an nfẹ́ ọ̀kan náà ọmọ yẹn ọwọ́ abá ìyá yẹn kọ́ ṣọ́ọ̀ṣì ní òde. ó bá ń mi ń a mi àwọn obìnrin kò sí wáyà sí kàtà gbé lọ báyìí ọmọ kan náà àwọn sisters tí wọ́n wá ọmọ yẹn kò tí máa rìn dáadáa tí wọ́n ń sáré wáyà wa kọ́ ní ẹsẹ̀ ọmọ yẹn wá sùn ìyá yẹn ìyá sisters tó wà jésù tí wọ́n gbẹ́gẹ́ tó ti máa ra láàánú ọmọ rẹ̀ wá bínú sí ọmọ rẹ̀ wá bínú sí gan-an ó bá lọ wọ̀ wá náà lẹ́yìn tí ọlọ́run ní kò tí ń bárù wa pàdé pé tí wọ́n bá gba Islam àwọn ká wọ́n mọ̀ mọ́lẹ̀ kan lábùkù láàrin àwọn èèyàn bóun ti wáyà ọkàn náà ti ń yìí àmọ́ nǹkan kan tí wọ́n ti tí wọ́n ti di gba Islam náà ni pé ebi ọmọ ẹgbẹ́ kékeré kéde mùsùlùmí nígbà tí ó ní Jésù yẹn àwọn àfihàn ẹgbẹ́ kéde mùsùlùmí láfi tún ọmọbìnrin rẹ̀ yìí ní ojú ti kí wọ́n fún ọmọ òun ní pé jésù ló máa fi ìmọ̀bọ̀rọ̀ mi yẹn ní ọwá sún ọmọbìnrin náà ìyá yóò ti wà rárá ìyá yóò gbọ́dọ̀ rẹ̀ wọ̀ six months ìyá yóò àmọ́ ìyá yẹn náà gba ìpè makari ní akarak tí wọ́n gbọ́ mu kò fi fojú òun tó tẹ̀ ó yẹ kí Islam ló kí kí ó máa tóbi òun bá wọn àwọn yòókù yẹn náà ń fún olówó àmọ́ ìtọ́jú yẹn o kí ẹ kẹrin kẹrin yẹn o sì tó bẹ́ẹ̀ lọ ó yẹ tó bó ṣe rí nìyẹn àwọn tí yẹn fi kíkan yẹn tó wà mẹ́ẹ̀ ó lágbára gan àwọn méje ni àwọn ọmọ ya títà yẹn wọ́n á ṣe títà yẹn ní pírọ́blẹ̀mù ẹ̀sìn kan bí àwọn tó wọ́n pè lápúlẹ̀gbé ní àbíkíní kan arúgbó ń lò yìí kò sí oògùn tí wọ́n lò sí kò sí oògùn tí wọ́n lò sí ọmọ kánò ọmọ gbádùn hàánú wọn sọ pé kọ́ wá church àgbàdo hàánú wọn lọ wọ́n ti kọ́ náà àbúrò àtúwà wọ́n á ti fídíò fún fídíò ilé méjì ní mo sọ fún yìí kò sì fún kò sì fún láàfíà kò sì fún láàfíà rẹ̀ ó díye wa ó lè rí nìyẹn àbúrò ju wọn sí kọ́ jù ẹni ní polite manner wọ́n lọ bá wọn sọ̀rọ̀ in polite manner ó díye wa adájọ́ olùfẹ́ kọ́nà kó fàánù àti bọ́lá bí yáàkìm aláàfin tẹ́lẹ̀ musa ọ̀tàbí kalẹ̀ fáà musa wọn fẹ́ sọ̀kan yìí